صلى الله عليه وآله وسلم kí kí a fi gẹ̀nà kí ó ma bá kó bá gbogbo àwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ àti gbogbo wa náà ọlọ́ọ̀bọ̀ bá lékẹ́ ọlá nínú al-Qur'an al-Karim nínú Suratul Mulk ayà kẹẹ̀dógún ọlọ́ọ̀bá wa sọ̀rọ̀ ọlọ́ọ̀bọ̀ bá lékẹ́ ọlá ní huwa alladhi ja'ala lakumul arda dhalula فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور ọlọ́run ní ohun lòun ń ṣe ilẹ̀ fún wa zàlúùlà in tó tẹ́pẹrẹsẹ́ ọlọ́run tẹ ilẹ̀ ẹlẹ̀ fún wa láàyè mí ọlọ́run ní ohun bí ìtẹ́ alẹ́bí ìjà alẹ́lákùnmùlá àrùdọ́ mihada ọlọ́ọ̀bá tí ó tẹ́ ilẹ̀ ó tẹ́ bí ìtẹ́ ọlọ́ni òun ló ń ṣe fún abẹ́ fámọ̀ṣù fi mọ̀nà kíbi ha ẹ rìn lórí ilẹ̀ ẹlẹ́ ẹ lọ́bi tí ẹ bá fẹ́ ẹ pé oríṣiríṣi activities ló ń ṣẹlẹ̀ lórílẹ̀ nkálukú ń rìn bó ṣe fẹ́ ọlọ́run ọba ní kí ọlá náà ló pa wá láṣẹ pé kárìn lórí ilẹ̀ ọkùnlù omi rẹ́sìkì mákànnà ẹ máa jẹ ẹ máa mú nínú àwọn ìdẹ̀ra ọlọ́run tó fi ṣe ìjẹ ìmú fún wa orí ilẹ̀ yìí náà ni ó ti wù ọlọ́run bá ní kí ọlá ní ẹ máa jẹ ẹ máa mú nínú àwọn nǹkan tá a ṣe fún yín lórí ilẹ̀ yìí tó jẹ́ ìjẹmú wá ilé ìnàṣó ẹ̀bọ́ wá láyé iná àtẹntóní lórí ilẹ̀ tó rí bó ṣe tọ́ àti bó ṣe yẹ àtẹntóní lórí ilẹ̀ tó balẹ̀ jẹ́ tó ṣe ń tọ́nà ní kó mọ́ ṣe lórí ilẹ̀ ọlọ́ni gbogbo yín pátá ọ̀dọ̀ mìíràn lẹ́ padà sí lágbèé jìdìdín kálukú àgbà èsì iṣẹ́ tí ó ṣe láyé àwọn afọ́nipẹ̀fì wọ́n ní ááyà yìí a ní tí ń pè wá sí òun náà ni ọlọ́ọ̀bá ọba alẹ́kẹ́ ọlá ó ṣe lẹ́tọ̀ fún wa pé kárìn lórí ilẹ̀ káwà jíjẹ mímú lọ aláyà yìí nù tí ń pè wá sákìsì rẹ̀ náà ni pé jíjẹ mímú ká ṣiṣẹ́ tọ́lọ́ọ̀bá ọba alẹ́kẹ́ ọlá tó ṣe lẹ́tọ̀ fún wa ní ọlọ́run fi pa wá láti pé fárùsù fí ìmọ̀nà kíbi ha ẹ̀rì lórí ilẹ̀ wákùlù min rízìkì ẹjẹ́ mu nínú arísìkì ọlọ́run tó ṣe fún yín tẹ́mọ̀ rí látara pé ẹ̀ ń ṣe kìtàkìtà lórí ilẹ̀ yìí tí ó máa ṣiṣẹ́ lórílẹ̀ láti máa wá jíjẹ múmú ilé ìlú tọ́rọ bá subhanahu wa ta'ala tí ó fẹ́ fún wa ní bẹ́ẹ̀ náà láàrin nínú ọ̀rọ̀ anábíwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹni tí ẹ̀mí mi wà lọ́wọ́ rẹ̀ ó fi búra ẹni tẹ́mi wá wà lọ́wọ́ rẹ̀ náà ni ọlọ́run ọba àlekẹ́ ọlá ọba tó dá wa Ànábì ní ilẹ̀ àyà àkúta àdókò mọ̀hábùlà kẹ́nìkọ̀ ọ̀kan kó mú okùn kó kánmọ̀ sí aṣẹ́ gita, ẹni tí ń ṣòwò bí ìdáná anẹ́bí ní kó wá lọ ṣẹ́gi aláfààrí kó tó rú sẹ́yìn ẹ̀ fàyà tèbí kó rú wá láti nùgbó fàyẹ̀bí ìrùhù kó wá mọ̀ tàá ìyẹn pé bákanáà fàyàkùlù mínìhù ìfàyẹ̀bí ìhù fàyàkùlù mínìhù kó máa tààkójẹ́ tẹ́mi tó ń ti rówó títí rí jẹ mú rẹnú káyẹ̀ wá mọ̀ sí bàbá tagitagi aṣẹ́gita bí ṣe ń jẹ ní mú ẹ̀ta sọ́dá bákanáà ó tún rí sàárà àti báwọn aláìní látara aṣẹ́ rẹ̀ khairu lahu olóore fún ó dáa fún ju pé min ayes alanas ju pé kó máa lọ tọrọ owó lọ́wọ́ àwọn èèyàn lọ kó já lágbé kó do ní bára tó wà níṣẹ́ ní ìmọ̀ ju pé bára náà mọ́mọ́ oríṣiríṣi oníbára láàrin láwùjọ wa àwọn mi ò gbé tí wọ́n wá níbi báwọn ń ṣàdúrà fún ní àwọn tẹ́wọ́ gbọ́rẹ́ wọ́n ní níṣẹ́ mi tí wọ́n ń ṣe jù yìí lọ àwọn àmì ìṣeré wọ́n pàtí wọn láró wọ́n fi nǹkan ẹ̀fọ́ sí olè lápọrin lòun akọrin táwọn èèyàn náwó fún tọ́pọ̀lọpọ̀ gan lówó jà wọ́n tí wọ́n náwó fún wọn lọ́wọ́ ní bára lòun náà kódà ọ̀nà tó tẹ̀ tó wá gbé tí ẹ̀gbá tó wá burú torí kí ìbàjẹ́ àìdá yóò tún ṣẹlẹ̀ ń bí tí ẹ̀ anẹ́mi ó dájú oníbàárà lọ tí lọ ń bèèrè owó lọ́wọ́ àwọn èèyàn tí ò níṣẹ́ míì ju pé kó wọn lọ tọrọ lọ ara pé kíkẹ́ níṣẹ́ tiẹ̀ tó fi ń jẹun ẹ̀ńdó pé òun tọrọ owó lọ́wọ́ àwọn èèyàn ni ẹlùmí ó tọrọ rẹ̀ pẹ̀lú pé ń bẹ̀ wọ́n ẹlùmí ó tọrọ tiẹ̀ pẹ̀lú ipá ní ẹ̀dá ńlọdún olórí takan gbogbo ẹni tó bá ti fẹ́ jáyẹ̀pẹ̀ o máa gbowó lọ́wọ́ rẹ̀ ìrẹ̀nìún náà kíyè sí pé nǹkankan ní ṣe jù yìí lọ oná ń tọrọ ní ṣùgbọ́n tó ń fi pá gbà tó pé wọ́n pé ẹ̀tọ́ ń tó ń gbọdọ̀ gbà ní àwọn tó yẹ pé ní òun gbé tí ẹwà nílànà fún ọmọ kì ẹ́ ọlọ́bàmọ́ jẹni tí ń gbà bára lọ àwọn èèyàn fún ní áwọ́mọ́nà rúhù àwọn àti ẹ̀fún ẹni tó níṣẹ́ tí ń ṣe olóríyẹ tí ń tọrọ lọ Ànábì wa fi ni oríṣiríṣẹ́ tá a halal òkòsí kódẹ̀ ni tí ń kó lẹ́dànù pé ìjọ̀tí àwọn èèyàn tí wọ́n lò ju ẹni tó yẹ pé ní ń lọ bẹ́ẹ̀ lẹni tí ọ̀yẹ́ pé ń bá yànrán bàtà èèyàn tó já ní ẹni tí kó kànga aláàrù gbogbo àwọn èyí wọ́n lórí jẹni tí ń tọrọ lọ lọ́gbà tó yẹ pé ní ọ̀nà ẹ̀tọ́ iṣẹ́ tí wọ́n ń ṣe tí wọ́n bá ti ṣe lọ́nà haram àdífẹ́ lẹ́yìn náà àárí kọ́nù ẹ̀ pé ní ìsìláàmù ẹ̀mkọ́lẹ́jì wa ká níṣẹ́ lọ́wọ́ wa tẹ́gbọ́sẹ̀tọ́ àti bí ó ṣe yẹ yẹn ló gbọdọ̀ pé ní Islam ó fi àwọn àsìkò lẹ̀ fún akábi ṣiṣẹ́ kódà irú ọjọ́ òní táàmọ̀ sọ́jọ́ júmà tí wọ́n bàbá ń pè ní ọjọ́ ńlá tó ti kó tẹ́ tóbi tó ó ti kàǹkà tó ìsìláàmù ní ká mọ́ ṣiṣẹ́ mẹ́ ìsìláàmù yọ ọjọ́ kẹlẹ̀ pé ọjọ́ ìlọ́jọ́ ìsinmi ọ̀sẹ̀ tó bá rí pé gbèmí ìsinmi jẹmọ́ ìsinmi jọba ìlókù ọjọ́ júmà tàbí ọjọ́ tó kàǹkà lẹ́yìn kí lọ́lọ́wọ́ bọ́bá alẹ́kẹ́ọ́lá sọ́mẹ́ ọlọ́niyá ayò alẹ́dínà ámànù ẹ̀yìn tẹ́ gbọ́lọ́wọ́ bá gbọ́ ìlànà òdí àlẹ́sọ láti ní yàwùmìlì jùmọ̀ à ńgbàtán bá pèrún pé ẹwà kírun lọ́jọ́ jùmọ̀ tán bá pèrún fásitàáwò ìlà àdíkìrìlá ẹ̀yà ara tàṣà ẹ̀lọ́rẹ́ ti ọlọ́run ẹ̀lọ́ kírun wọ́bẹ̀rù lìbẹ̀yẹ̀ ẹ̀sì kátàkárà alẹ́ ìyẹn náà lójú ọjúmà mú ìpé kátàkárà sí lè wà lọ́jọ́ ọjúmà ẹ̀sì kátàkárà alẹ́ lásìkò ìyẹn ni ó fi jẹ́ ìwọ̀ lásìkò tí ìmáàmù bá gún mímbàrí fẹ́ni tí jí mọ́ ṣe ọ̀ràn èèyàn ìyẹn làwọn àfáà fi sí òwò tí yẹn ń ṣe lásìkò tí wọ́n ń ṣe kútúbà lọ tọ́ti pẹ̀rún tí máàmù ti gorí mímbàrí wọ́n fi sí òwò tí yẹn ń ṣe lásìkò ánka kọ́mínà ìbò yóò ilẹ̀ muharrama nínú àwọn kátàkárà tó jẹ́ wọ̀lẹ̀ ni pé ẹ̀ẹ́rì pé ká tó ọlọ́run abá ṣiṣẹ́ ẹ̀ta lọ kí jímọ̀ zalikum khairun lakum in kuntum ta'lamun yíò ló lóore fún yíò káìpẹ́ ẹ̀mọ̀ ní ibi tó rí yíwà nù ọlọ́run sọ kí fàyíza kóde ya ti sọ̀lá tẹ̀bá tún wá kírun tán tẹ̀ sálámà fàǹtẹ́ṣẹ̀rù ìtumọ̀ pé bàbá ṣe fi ṣẹlẹ̀ tàwá kí júmọ̀ ńgbàtà kí júmọ̀ tán ká tó kọ́kọ́ rílẹ̀ ẹn tó ṣiṣẹ́ ọwọ́ ó padà sí ṣọ́ọ̀bù rẹ̀ yìí tó bá wù torí pé àṣẹ ilé àṣẹ tó bá wù ní ní ètè tó láti ṣùgbọ́n ọlọ́run jẹ́ kámọ̀ pé ìgbàláyé wà fún ni ká ṣiṣẹ́ ká tó wá júmọ̀ ẹni tó jẹ́ kó ní mọ́tò ní ọ̀kadà ní mọ́rúwá ó lè padà sáyé ẹ̀ torí pé ní ìsìláàmù ẹ̀sìn tá ń ṣe yìí ẹ̀sìn tó fàyè sẹ́lẹ̀ fún wa ní kó dá ti mọ́ta ko ọ̀rọ̀ ọjọ́ sí ẹ̀rì pọ́jọ́ tá pàtàkì sáńtò lọ́jọ́ ojúmọ́ náà ẹ̀ tó jẹ́ transporter nílé wa ń bíṣẹ́ rẹ̀ kátó ìjúmà wọ́n wá tó pẹ̀rú àfiṣẹ́lẹ̀ ọlọ́ndọba kírun tẹ bá kírun tán fàntẹ́ṣirú fìlà àrùn ẹ̀tún fọ́kọ́rí ilẹ̀ wà bútẹ́bù mi fàbẹ̀lá ẹ̀tún wá jíjẹ múmú wa lórí káṣiṣẹ́ ni torí pé ní eléyìí òní ó jẹ́ kí a rí ọ̀rọ̀ ayé wa mójútó tàbárọ́rọ̀ ayé wa mójútó àti bẹ̀lọ náà ní ọ̀rọ̀ ẹ̀sìn wa yóò fi jẹ́ nǹkan rọrùn nítorí ọmọ ọba alékẹ́ ọlá tó ní ká mọ́ jẹ tó ní ká mọ́ mú ní nǹkan haram ànílédébẹ̀ nígbàtàbà ti rí nǹkan lọ́nà tí ó tọ́ iláfimọ̀ pàtàkì kí àṣìṣe anábà mùsùlùmí sọ́dá àtúnbílé ọ̀rọ̀ kan jọ pé ní ayùká áfíà iṣẹ́ wo tẹ́ ló dáa ó dùn jù tẹ́yàn máa ṣe

tí ọlọ́run bọ́ bá lékè ọlá rántí wa àwọn náà dáadì lẹ́dà àwọn náà súnmọ́ lọ́run jù tó ń ti bẹ́ẹ̀ náà àwọn náà níṣẹ́ ọwọ́ wọn tí wọ́n ń ṣe oníṣẹ́ ọwọ́ wọn ní ìtí àwọn náà ń ṣe tọ́tí rí ìjẹ ìmú wọn alẹ́bàá Muhammad sọ́lá àwọn kèfèrí ọlọ́run wa subhanahu wa ta'ala wa sọ ayà kalẹ̀ pé ní wa ma arsalna qablaka minal mursalin ààrẹ nìkankan síwájú rẹ̀ nínú àwọn ànábì ọlọ́run illa innahum la yaquluna ta'am tí èwà jẹun kò sáfẹ́ ni ẹgbẹ̀ látara jíjẹ náà ló fi jẹ ètò tọ́lọ ní kó mọ́ jẹ ànẹ́bí ọlọ́run ẹni tí ń jẹun ni wọ́n ìdórí àwọn ìyókù nínú àwọn ànẹ́bí ọlọ́ntọ́lọ́ náà ó fi wá dórí ànẹ́bí Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tó jẹ́ ìgbẹ̀yìn gbogbo wọn ọlọ́run ní ààrẹ nìkankan nínú àwọn ànẹ́bí ọlọ́run ilá ìdáhùn àyà olóòna tó àm àbíkọ́jẹ́pẹ́ ní ta ń jẹun ni wọ́n ń jẹ wọ́n mú ọyẹmṣúnẹ̀ fil aswaq bákan náà àwọn náà máa ń lọjà àwọn ọmọ nájà wọ́n máa ń tajà wọ́n máa ń rajà àwọn ànábì ọlọ́run ẹ̀pá wọn náà níṣẹ́ ọwọ́ wọn tí wọ́n ń ṣe ìyẹn láfírí bí tọ́lọ́wọ́ subhanahu wa ta'ala tí sọ ń pa ìkan nínú àwọn ànábì ọlọ́run tí ṣe ànábì wa Dawud alayhi ọlọ́ni wà àlàmẹ́hù akọni sọ́ni àtàlàbóòsì bí ó ti máa ń wọ́n aṣọ tí ó ti máa ń wọ́n aṣọ lè tọ́ sínà kò mì bá àsìkùn láti kọdí yí láti jẹ́ kẹ́ lè máa rí nǹkan wọ̀ níbi nǹkan tí ó máa jẹ́ nǹkan aburú fún yí a dídá ojú máa ń ṣe a máa ṣe aṣọ a máa ṣe ẹ̀wú orin àtàràntọ́lọ̀ fún ọmọ tó ti kó ti jáde bí ọlọ́run ọlọ́run sọ láyé rí pínú wà lánàá láwùlẹ̀ hadid irin arọ̀ fún Dáúd afún irin múdì tó bá wù mẹ́fìrí ànẹ́bí Dáúd wẹ́dà ní tọ́sígbóṣe jáde ní ọlọ́run tọ́lọ̀ndà lọ́lá tí ń gba wáhàyí ọlọ́run ṣe nírọ̀rùn fún òfìrin ṣe alánàbí wa Zakariya Najjar ẹni tó jẹ́ kápíntà ni bẹ́ẹ̀lá nẹ́bí wa ní àrí ìsàlám òun náà ṣe ọkọ̀ ojú omi pẹ̀pẹ́ àwọn ànẹ́bí ọlọ́run ọ̀rọ̀ yìí tọ́lọ́run rán sáyé àwọn náà ní iṣẹ́ wọn tí wọ́n ń ṣe tí wọ́n fi rí ìjẹ ẹ̀mọ́ wọn torí oúnjẹ tó yẹ bá jẹ látara iṣẹ́ rẹ̀ tó ṣe òun ẹ̀nà oúnjẹ tí ń fi ń tọ́jú gẹ́bá nípa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam gẹ́bá sọ́nà hadithi kan tó wà ń sọ ìlú Bukhari anábi ní ma akala ahadukum ta'ama qatun ẹnìkan min an yakula min amali yadi tó dáa tó kó jẹ́ pé bí iṣẹ́ ọwọ́ rẹ̀ òógùn rẹ̀ ló ti rí ẹgbẹ́ kò só ń jẹ tá jẹ tó dáa tó yẹ tó yẹ pàwà láà ṣiṣẹ́ rẹ̀ fún rárá wá ìyẹn níṣẹ́ tí ó dáa jù olóúnjẹ tó dáa jù oúnjẹ tẹ́ pé ìwọ náà lọ ṣiṣẹ́ rí fún rárá rẹ̀ lọ́nà ẹ̀tọ́ fa inna nabiyya tí kó ti já nẹ́bí ọlọ́run òun náà máa jẹ látara tó fọwọ́ ara rẹ̀ ṣe ni àwọn ànẹ́bí ọlọ́rẹ̀ nri ju gbogbo wa lọ olíkẹlọ pẹ́ra rẹ ní ni. kan ẹni ànẹ́bí ọlọ́njẹ́ lọ tó ti bẹ́ẹ̀ àrí fáwọn náà wọ́n ma ń ṣiṣẹ́ láti ma rí ìjẹ ẹ̀mú wọn ànẹ́bí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó àyàfi kó dáná jẹ yẹ pé àwọn ànábì ọlọ́run wọ́n dáná jẹ ẹ̀rìpá ànábì wa Musa alayhi salam ó dáná jẹ nílùú Madian ànábì ní ọlọ́run ọgbà ànábì ọlọ́run kan dìde àyàfi kó dáná jẹ àwọn sọ̀rọ̀ bá wá ń bí ànábì pé wà án tí ìwọ náà bọ́ ṣe wà ìsọ́ dáná jẹ rí ànábì bẹ́ẹ̀ dáná jẹ

òun fanẹ́lúwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam anábà Muhammad sallam òun náà ṣiṣẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ànẹ́bí ọlọ́ọ̀mí náà ti ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tí ó rẹ̀ ti wá pẹ̀pẹ́ ní ká ṣiṣẹ́ ìpẹjẹ́ lánàá ọlọ́wọ́n bá ní tí ọlọ́run fẹ́ ká rí nǹkan látara iṣẹ́ náà ṣe ní ìtòtọ́ tí è ti ṣe haram mọ̀kíyàn jókòó lé olóhun tó wọn òun ní ṣiṣẹ́ òun tó wọn òun ní ṣe kankan pé òun ti fẹ́ máa rí jẹ mú àbúrò máa tọrọ lọ́dọ̀ àwọn èèyàn ní eléyìí ìlànà burúkú ìlànà tí tí kò dání àwọn sàhábà Ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa ẹn tó ṣiṣẹ́ ni wọ́n wọ́n ní iṣẹ́ wọn lọ́wọ́ tí wọ́n ń ṣe ìyẹn ló fà tó yẹ pé ní ààrí ẹn tó jẹ́ àgbẹ̀nu wọn tí ń lóko làbídùn ààrẹ yẹ pé ń dáná jẹ́nu wọn ààrẹ ni tí ń ṣòwò nínú sọ̀hábà nípa Muhammad kò tako ìsinlọ́wọ́ wa wọn bákan náà kò tako ìwójú rí ọlọ́wọ́ bá wọn bá wọn nígbàtí anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tí ó kó lù Mákà tó lọ sí lù Madina wọ́n fi lù Mákà lẹ̀ wọ́n ti jíra kún bẹ́ nítorí kíni torí wípé ní àwọn ará Mákà lọ́wọ́ bẹ̀rẹ̀ sí Ìsìlámù dé wọ́n gbógun tẹ̀sìn wọn ẹgbẹ́ wọ́n lọ náà ni ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ní property wọn rí mú ọdàláì ní nílùú Madina anábà Muhammad asọ́lá ó wá ní àwọn ará Maka àti ará Madina kí wọ́n múra wọn lọ́mọ ya ará Madina kan tó ń jẹ́ ọmọ onílùú kó mọ́mọ ya rẹ̀ mùsùlùmí tó ṣe ìjírá wá láti Maka kó mú lọ́mọ ya àwọn amúra wọn bẹ́ẹ̀ ará Maka kan pẹ̀lára Madina kan ìjọmọ ya tí wọ́n yí kìí sọjọmọ ya tẹnu lásán àwọn ojúṣe ìjọmọ ya tó ń bára wọn ṣe tó nílé ó fọmọ ya rẹ̀ tó wá mọ́ká tí ò nílé wọ́n mọ́ lò síbì nínú àwọn ará Mọ̀dínà tí wọ́n wà ládùúgbò gbà náà ní sáàdù ibn Rabi' arákùnrin radiyallahu ibn Auf ó mú kíkàjọ jọmọ ya Sa'd ibn Rabi' òun jára Makka Abdurrahman ibn Auf òun jára Abdurrahman ibn Auf jára Makka Sa'd ibn Rabi' òun jára Madina arákùnrin ó wá pé Abdurrahman ibn Auf ilé ọmọ ìyá mi tó jáde jù nílùú yìí tọ́ọ̀rí nǹkan kan mú wá tán aráàlú lé kúrò nínú ìlú gbogbo nǹkan tí mo ní máa dá sí méjì ilé mi mo dá sí méjì wọ́n mọ̀ lóbi ká yóò di ti ẹ kéde pé kójú rẹ kọ́ fi di kójú rẹ fi rẹ lẹ́nu ikọ́ ìyẹn pé yóò di ti ẹ pátápátá owó ni mo pín sí méjì ó tún máa bá débi ìyàwó pé ìyàwó méjì mo ní nígbàtọ̀ wá láti lóyìn tọ́ rí àwọn ohun tún kọ̀kan kọ̀ lè bá fẹ́ látara ìjọmọ̀ ya ẹ̀sìn wọ́n ni kí ni Abdurrahman ibn Auf tó sọ tó sọ fún náà ni pé ní barakallahu laka fi ahlika wa maliki ọlọ́nkọ́ bá ń fa lùbáríkà sí ìyàwó rẹ̀ bákan náà ọlọ́nkọ́ bá ń fa lùbáríkà sí owó rẹ̀ ìyẹn pé ní ọlọ́nkọ́ fa lùbáríkà sí máa mú kò nídìí kí ń ga ìtọ́kàn ni pé alàtò níbo lọ́jà ẹ̀yìn ara Madina wà níbo lọ́jà yẹn wà torí pé tó ti mọ́ Abdurrahman ibn Auf láàrin pé kó sówò tó tí bó lè jẹ́ ẹni tó pín nǹkan sí méjì fún fádùn ní ọ̀bí olówó ó pín sí méjì ìwọ́n bá mọ́ náwó lọ bọ́sí jájòjì lù yìí ó sì tọ́ka ọjà sí pé owó ní ṣe iṣẹ́ ní ṣe ńgbà mo wà mọ́kà ńgbà mo dé lóyìn ṣe tó kọ̀ntínì ni ó ṣe tó ń bẹ̀rẹ̀ owó nílùú mọ̀jínà nìyẹn a ní láìpẹ́ láìjìnà owó ti dọ́wọ́ rẹ̀ látà pé iṣẹ́ ṣíṣe lọ́nà ẹ̀tọ́ ìtàmọ̀ wọn sọ láìpẹ́ láìjìnà ìyàwó tí ó rí ó ti fẹ́yàwó torí pé nígbà tó ti ní dúkìá lọ́wọ́ Ànábì wa pàdé rẹ̀ ìjọ kan ó rí àwọn àmì tó láwọn àmì tọmọ ṣe tó bá tẹ̀ gbéyàwó lásìkò gẹ́bá ti mọ̀ rí láwọn àwùjọ wa táwọn obìnrin bóyá làálì náà máa ń lò ní ó ní táwọn ọkùnrin máa ń ṣe ẹ̀yàn aníwá pẹ̀pẹ́ àmàrámìlá ẹ̀kúnlódó ní tọ́sàwájì mo ti fẹ́yàwó mo ti fẹ́yàwó aníwá ní ah, à ọba tí a fẹ́yàwó ọlọ́wọ́ fàlùbárkà sí áúlìm wá kó wa lẹ́nujọ́ pàláwò fi ṣe àtọ́láwẹ́yẹ pẹ́rẹ lọ pa fún wa láàfẹ́ lò nínú hadithi ni pé Abdurrahman ibn Auf tó dé lò Madina tó yẹ pé

kí la fẹ́ lóbi ni pé àwọn sọ̀hábà tó jẹ́ ní ìṣíwájú wa ẹni tí ń ṣe kìràkìtà tí wọ́n ń ṣiṣẹ́ òun ni wọ́n ìyẹn ni a gbọ́dọ̀ kọ́ àwọn eléyìí náà lára tí wọ́n ẹlòmí lé ní yóò pera rẹ̀ lẹ́ni ọlọ́run àwọn ògbọ́dọ̀ ẹ̀sìn fọwọ́ sí pípẹ́ ẹ̀kọ́ sí ìrìnlẹ̀ ìdí ò bá mú ní Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu alùsọ́nù ọ̀rọ̀ rẹ̀ kẹ́kẹ́ ní la yaq'udu ahadukum an talabi rizq ẹnì kankan yóò gbọ́dọ̀ jókòó kalẹ̀ kọlọ́wọ̀n ní wá rízìkì ń tóun tí ó máa sókè Allahumma irzuqni Allahumma irzuqni ẹ̀kọ́ náà jẹ́ alówó wàkọ̀dẹ̀ alìmọ̀ annasfàmọ́ alàtúnkìrù záhàbán wà láàfíìtọ̀. ó dẹ́ sí mọ̀ pé sámọ̀ ẹ̀rí òjò lọ́rọ̀ látàárọ̀ mẹ́fí mẹ́mọ̀ mọ́rọ̀ góòdì tó mọ́rọ̀ sípà àti kó mọ́rọ̀ náírà kó mọ́rọ̀ dọ́là ẹ̀wọ́n náà pé kò lè wáyé bẹ́ sámọ̀ lè rọ̀jò fún wa àwa là á ṣiṣẹ́ lórílẹ̀ tọ́wọ́ tó ń sọ pé ní ọlọ́run fún náírà kò lè rọjò dọ́là wọ́n ní irú eléyìí tí ó bá mú ní ìyẹn náà ló fàtẹ́ pé ní mùsùlùmí ó gbọ́dọ̀ ní ọ̀nà tó tọ́ tí ó fi máa rí tí olófin máa jẹ́ nǹkan àrísìkí èyí ni ó fi máa kóra rẹ̀ níjánu láti máa jẹ nǹkan haram bákanáà èyí ni ó jẹ́ èèyàn yìí láwùjọ ẹ̀fẹ́ nínú hadith kalẹ́ kan pé anẹ́bí ní kéèyàn jẹ́ tí ó máa ṣiṣẹ́ máa ṣẹ́gi ó dájú kó máa tọrọ lọ ó wà ní ìwáyà mi pé wàyà kú fá bí ha ẹ̀rẹ́ ilé ni ó fi sọ́ra rẹ̀ ni ó fi pọ́nra rẹ̀ lé ẹn tó níṣẹ́ lọ́wọ́ tó ní tí ń jẹ lọ́nà halal yóò máa pọ́nra rẹ̀ lé tí ó yẹpẹrẹ ara rẹ̀ fáwọn èèyàn tí ó yẹ kó yẹpẹrẹ ara rẹ̀ fún ìyẹpẹrẹ tó wá bá lélè tàyé nìyẹn anábà Muhammad sọ́nà ẹlẹ́ni tí bá ń tọrọ jẹ nínú yẹpẹrẹ tí ó bá lọ́jọ́ gbé dàlùkìyàmà oníkan bá gbé dìde bí skeleton náà gbé dìde kò ní sí ẹran kankan lára rẹ̀ tí ó bo egungun rẹ̀ torí kó rẹ̀ lọ́nà tí ó tọ́ tí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tí ó fọwọ́ sí abẹ́lọ́ọ̀bá subhanahu wa ta'ala ó mẹ́ta ẹ̀sẹ̀ jíjẹ mú wa ní rọrùn Alhamdulillahi Rabbil Alamin الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين يا رسول الله ẹba ti mọ̀ nínú ọ̀rọ̀ wa pé ní ká ṣiṣẹ́ láti máa wá ìjẹ́ mú ìtẹ́sìn wa fọwọ́ sí i tí ẹ̀sìn wa sì ṣe wá láti ó ṣe wá lójú kòkòrò pé náà níṣẹ́ tá máa ṣe tábà tí àwọn mùsùlùmí agbẹ́jẹ́ tí ó mọ̀ ṣiṣẹ́ tó jẹ́ halal táàtì ní fojú kéré iṣẹ́ kankan kò ṣe wùkórí tó kún gbà tó yẹ pé ní ọlọ́run ọba alékiọlá tí ó ní ká ṣiṣẹ́ yìí kò ṣe nǹkan náà ní haram à ní fojú kéré ẹ̀ kódà bí kò tí ìdùn mọ́ wa ní ìtò wù wá láti ṣe tá a bá ti rí èyí tó wá ti tọ́ tá a bá lè máa ṣe ìyóǹdájú ká mọ́ tọrọ lọ oríṣiríṣi iṣẹ́ òun náà ló wà tí ẹ̀sìn wa tí ó gbà wá láyè ká ṣe tó bá ní ṣe pẹ̀lú iṣẹ́ ọwọ́ ní àríkọ́ṣe nínú àwọn ànẹ́bí ọlọ́run ẹni tó ṣe tàbá ń sọ sí ọwọ́ bẹ̀lá mọ̀ oríṣiríṣi àwọn ni ó wà nù hadith anábíwá muhammad kan pé tí yẹn bá gbin nǹkan tó wù fáwọn èèyàn jẹ́ńbẹ̀ tẹ́ran kó jẹ́ńbẹ̀ tó tún mọ̀ jẹ́ sọ́dá pọ̀ fún ni ó lè jẹ́ iṣẹ́ àgbẹ̀ ó lè jẹ́ àwọn iṣẹ́ ọwọ́ oríṣiríṣi táwa náà mọ̀ tí a ń ṣe bákan náà lè jẹ́ kátàkárà ọjà títà àrí nínú àwọn ànábí ọlọ́ tajà kó sáà ti jẹ́ nǹkan halal tí ẹ̀sìn fọwọ́ sí tí ẹ̀sìn òtakò abáníká ṣiṣẹ́ náà ẹ̀sìn tó ní àṣìṣẹ́ náà ni ó tún wá sọ pé ilé ìtẹ́ léṣe ni ilé ilẹ̀ léṣe kátàkárà ní ìtí ẹ̀sìn fọwọ́ sí tó dání ọlọ́mọ̀bọ̀ alìkẹ́ọlá ó ní látà kùlú àmúwálàkùn bẹ́ẹ̀nà fún bilbaabẹ̀ ẹ má illa an takuna tijaratan an taradi minkum abde ka bi de tin ro ni tijaro owó ṣíṣe an taradi minkum ni te je yono ti te je wo yen lọ́nà bàjẹ́ ti te ṣe lọ́nà ti e ti fọwọ́ sí ọ̀nà te ti le ro re sọ pé kátàkárà inú ta ti ro ni ìyẹn ló fa nígbà táwọn èèyàn kan fẹ́ fọ́nà rìbá tó fẹ́ fi wé kátàkárà pa rìbá tẹ́ ń wo bísínẹ́sì lòun náà owó èlé anábi ni alkùránì sọ pé ní àwọn èèyàn sọ pé ìnámà lèbé ìwú mísìlò rẹ̀bà ìyẹn pé ọjà kátàkárà irú rẹ̀ náà ni rìbá náà bísínẹ́sì lòun náà ọlọ́niwà àhálàlá olùbẹ́ ìhá wà hárọ̀ rẹ̀bà àhálàlá olùbẹ́ ìhá owó èlé ọlọ́run gbáyé wọlé fàáyà ìfẹ́ ya pé ní ọjà pítà ní tí mùsùlùmí náà lè ṣe ní kó láti ta tó tọ́ kó mọ́ta tí ó tọ́ kó mọ́ta ọtí kó mọ́ta àwọn nǹkan tí ẹ ti ṣe léèwọ̀ fún wa tó bá ti ń ta nǹkan halal nínú iṣẹ́ tí ó dání bákan náà nínú iṣẹ́ tí ìgbàláyé àwọn tẹ́mì láàrin ara wa tó ṣe wá láǹfààní kakọ́ra wa lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ẹ̀sìn ní ẹ̀kọ́ ayé ní inú iṣẹ́ tó dání ẹ̀ tó jẹ́ tíṣáǹsì tó jẹ́ mọ̀álìm inú àwọn iṣẹ́ tí a lè ṣe ni tó dájẹ́ pé ìtí à ń kọ́yàn ìtí ò ní fa ìparun fún ni kìí ṣe nǹkan tí kò dá torí tí ó ṣe mọ́ gún ọṣẹ́ yìí tí ń kọ́ yẹ̀rọ yìí ń fi ṣiṣẹ́ àwọn olùkọ́ni gidi bẹ́ẹ̀ tó yẹ pé ọ̀rọ̀ ayé ni tó yẹ kó gbé lánà kan lẹ̀ bẹ́ẹ̀ fi mọ́ ṣe gbájú ẹ̀ ẹni tí ń kọ́ yẹn tí yóò ti mọ́ mọ́ ọ̀nà bó náà ní gbogbo àlà ń jáde lọ a ń lọ bí nǹkan tí a jẹ táàmù àti lè rìn débẹ̀ ẹnìkan gbéra rẹ̀ lẹ̀ pé èmi ò mọ́tò ní ma wà èmi ò mọ́rúwá ní ma wà èmi ò ọ̀kadà ní ma gùn eléyìí náà ó yẹ pèmí tó tí ti ṣe lọ́nà tó àtọ̀nà tó yẹ irú rẹ̀ náà àwọn nǹkan tí ni kí ò sàbùrú ń bẹ̀ bákan náà àwọn ẹsẹ́ mi tí gbogbo àti ńlọ tá ń bọ̀ yóò lẹ́nu tá mọ̀ darí wa yóò lé létò láàrin wa àrẹ tí ó mọ̀ ìṣẹ́ ìjọba pé báyìí ní abálọ́wà báyìí láti ṣètò olú fáwọn náà fásitì tí wọ́n náà lẹ̀ gbogbo ilé iná ìtòtọ́ ni ìtò yẹ mùsùlùmí pé kó níṣẹ́ ó mọ̀ bójú kéré iṣẹ́ kan tó bá ti jẹ́ iṣẹ́ ni kódà ó jẹ́ ẹni tí ó mọ̀ dá lẹ́nu ni ẹlòmí lè bójú kéré tí ò bá mú kó máa kásọ́ṣẹ́ gidi iṣẹ́ tó dá ni ẹ̀sẹ̀ fẹ́ kó dàbá ẹ̀yẹ yẹpẹrẹ rẹ̀ ilé ká ní àkíyèsí rẹ̀ bábá wa ṣe náà gbogbo sẹ́kọ̀ kan náà ló níbẹ̀ ti ṣe gbélẹ̀ agbọ́dọ̀ ní mọ́ ń pa rẹ̀ káwọn bá di haram ẹlòmí ò níṣẹ́ a ní ìlànà tí fi láyé ò dá ẹlòmí tó wá níṣẹ́ èyí tí ṣe ò bá mú èyí ò kó yọjá wọn bẹ́ẹ̀ ẹlòmí tó wá ń ṣe èyí tó bá mú náà ṣùgbẹ́kọ̀ọ́ bá a fi ń ṣe òsì fún un ẹ̀kọ́ bá ti ń ṣe kò sí fún ọ̀pọ̀lọpọ̀ olùtajà ẹ̀kọ́ bá ti ń tajà ò sí fún wọn iṣẹ́ tí ṣe lè jẹ́ halal tó bá ń ṣe lọ́nà haram kò náà tí ìbọn bí ọ̀nà ìwọ̀ oníṣẹ́ ọwọ́ tó iṣẹ́ tí ń ṣe iṣẹ́ halal ni ṣùgbẹ́kọ̀ bá ti ń ṣe ò sí fún irú ẹni bẹ́ẹ̀ náà ò náà tí ìbọn bí la fi Umar ibn Khattab khalifa ọmọ wọnú ọjà lọ yóò máa béèrè béèrè lọ́wọ́ olùtajà yóò máa béèrè béèrè ẹ̀pá àmọ́ oríṣirí ìfẹ́jọba náà máa ń ṣe léní ọyẹ́ ni tó ṣe tó dá káyẹ gbọ́já rẹ̀ ṣùgbọ́n ó mọ́rù tí ẹ jù bá ń lọ ó tó bá dé bí òfin ọlọ́run yóò máa lọ béèrè lọ́wọ́ ẹni kálukú kí lófin tó bá dájà báyìí tó sì mọ́ ò gbọ́dọ̀ tajà nínú ọjà wà yìí o àyàfẹ́ ni tó gbẹ́sìn ọlọ́mọ ọba yé ẹni bìkọ́ tó bá tọ́ ṣe bẹ́ẹ̀ tó lọ ta ẹ̀rí yóò máa jẹ haram tó ń ti bí ọjà tó ń tà ó ṣe jẹ́ nǹkan tó tọ́ ní ń tà nígbà tí wà lẹ́kọ̀ọ́ bá ti ń tà tí ò lẹ́kọ̀ọ́ bá haram bẹ́ẹ̀ náà ló ní ṣe ọwọ́ náà ó gbọ́dọ̀ mọ òfin tó de ṣẹ́ ẹ̀sìn wa gbogbo nǹkan ló dá sí kò fi kẹ́kẹ́ lẹ̀ nínú tí ó jẹ́ ẹ̀sìn wa nínú tó jọrọ̀ ayé wa àfi kó pé asákèsí pé bó ṣe ẹ̀kẹ́ ṣeré ilé náà ṣe pàtàkì fẹ́ni kọ̀ọ̀kan wa anábà Muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bó ṣe rinlẹ̀ nínú Muslim alánàbí njọ́ kan ó lọ sí ọjà wá rí ẹni tí ń ta nǹkan tá lè fi wé fọwọ́ sí ẹ̀ka wá fẹ́ rárú nǹkan báyà àkọ́kọ́ buwó àríwá fọwọ́ sí wáríkà ah, èyí ló ti ń tutù mọ́yàn lọ tẹ́kì ní òtí máa jẹ́rà ń sálẹ̀ báyìí bẹ́ẹ̀ ni ìgbà tó wà nẹ́bí dé sálẹ̀ lókàn anẹ́bí wá ń bèèrè pé ní kí ló fà tó rí báyìí bí èrè òjò kan ló sẹ̀ sí anẹ́bí ní kéré tó fi sókè káwọn yẹn rí ẹlẹ́mìí wà lọ gbé tó ti bàjẹ́ sí sálẹ̀ yóò gbé tó dá sókè èyí pọ̀ lọ́dọ̀ àwọn kọ́ntajà nǹkan tó jẹ́ fake yóò fi pamọ́ èyí tó sojú lọ́yìn yóò fi sókè ẹ̀rùn tí ò bá tọwọ́ bọ̀ nǹkan lọ sàlẹ̀ ní kò ní mọ̀ pé ní tó ti ń jẹmí ń sàlẹ̀ ní tó ti ń sọmí anẹ́bíwá ń sọ mọ́ pé ní kí a náà bọ̀ fi sókè káwọn èèyàn rí ẹni tí ń ta táǹkì tó bá fi ẹ̀sà sókè yóò pé ẹ̀sà ẹ̀sà yínta ṣùgbọ́n ti fi tó dá sókè àwọn ètò ti jẹ́ra ló wà ń sálẹ̀ sọ ń jọ́nà pé ní máa ga ṣàná falẹ́ ìfàmì na ẹnìkan tí bá ń tó àwa mùsùlùmí jẹ àbí ń tó àwọn èèyàn jẹ látara káràkátà rẹ̀ kìí sọmọ lẹ́yìn mi ànábì o àìwá mẹyẹ irú eléyìí lè nínú oníṣẹ́ ọwọ́ àìmẹyẹ eléyìí nínú àwọn oníṣòwò àìmẹyẹ eléyìí nínú oníṣẹ́ agbọ́dọ̀ sọ bẹ́sẹ̀ ṣe gbé kalẹ̀ agbọ́dọ̀ mòfin ẹ̀sìn lórí ẹ̀ agbọ́dọ̀ mòfin ẹ̀sìn àmìyé nǹkan tó wà nù ṣe ti wà lè jẹ́ pé ó takò bẹ́sẹ̀ ṣe gbé lẹ̀ ń kálukú bàbá ti níṣẹ́ tó dá lọ́wọ́ ká gbìyànjú ká lọ́dọ̀ àfẹ́ẹ̀sìn tó lè tàlàyé ẹ̀sìn fún wa nípa kátàkárà bó lọ́lọ́run ṣe ní àtà bó lọ́lọ́run gbogbo ilé inú ojúṣe wa ni kọlọ̀bà sọ́nà wa tààrà kó ṣàánú wa káàkiri sáájì ti sáàtọ̀ ìbánibẹ̀rẹ̀ tí bá ti ń tú àwa èèyàn yóò jẹ látara kátàkárà rẹ̀ kèé sọmọ lẹ́yìn mi o yẹn pé kéèyàn bá ṣe déédé látara jíjẹ múmú rẹ̀ náà ó lè jẹ́ni tí ò gbogbo kìràkìtà wa lórí jíjẹ múmú wa kọlọ̀bà sùpánà wa tààlá kí ọba fi àlùbáríkà sí ẹ̀ntọ́ ẹ pé ní ibi tó ń ti bára rẹ̀ tí ò tọ́ ní ṣe kó jáwọ́ ń bẹ̀ kó lọ ṣiṣẹ́ tó tọ́ ẹni tó wá ti bára rẹ̀ tó yẹ pé ní òun òṣìṣẹ́ náà ní àbí kó ní òun yúra òun tí ṣe wá ń tọrọ ọ̀dọ̀ àwọn èèyàn kó mọ̀ pé tí òun ìsìláàmù fọwọ́ sí ó wá fẹ́ kan ṣe náà ó lẹ́yìn tó kàwé tí ó ti ríṣẹ́ ó sì níṣẹ́ kan tí ó máa ṣe tó máa wá mi yíò yájú kó kó kàn jòkó síbì kan kó máa tọrọ lọ́wọ́ àwọn èèyàn lọ yẹn láti rọ́pọ̀lọpọ̀ yẹn léni ó tó àkọ́ náà mùsùlùmí gan ẹmọ rẹ̀ lórí ta tó máa jòkó káàkiri bí ẹ̀ gbé mọ́tò kọjá bí ẹ̀ gbọ́ kọjá kọjá ń kan tọrọ náà ni báyẹ̀ pẹ́ni tí wọ́n ń tọrọ lọ rẹ̀ kó ń ṣe láyé rẹ̀ ní torí pé ní ti máa ń ṣe bẹ́ẹ̀ náà ní ṣiṣẹ́ ní ẹni tí ń ṣiṣẹ́ gan alé fún ló ń gbà tó bá ní ẹgbẹ́gbò tí inú ní ti ṣe tó dá ìgbàkẹ́ ẹmọ́ ní kankan tí ń ṣe kó tó máa yúnra pé wọ́n lè ṣe kán wọ́n lè ṣe kán àbí kó máa tọrọ lọ́dọ̀ àwọn ìsìláàmù fẹ́run tí ìlú ẹni báyìí ṣe kọlọ̀mbà sùhánà wa tààlà ọ̀dẹ̀dẹ̀ wa ìlú wa kọlọ̀m kí ó jẹ́ ká lójú ráyè wàhálà fìtínà kọlọ̀mbà sùhánà wa gbogbo ìjìnà sẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo àwọn mùsùlùmí lágbàáyé wájúlọ wọn tó wà nínú nira kọlọmọ kọmọsà bá ṣèdẹ̀kùn fún wọn gbogbo àwọn olórí wa kọlọmọ kọmọsà kọ wọn máa ṣe gbogbo ibi tí ó kù díẹ̀ káàtó kọlọmọ kọmọsà kọ wọn máa ṣe kí okun wọn lọ lórí ẹ̀